فأهلا وسهلا مرحبا بعلامتين سلام عليك ذا الندى والكرامتين عينها تصوص الورى بالعلم لا بجهالة وقال الحمد لله تعظيما لشانه وشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مقاتل الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ورحمة الله آه، alhamdulillah. jama ẹja sí alhamdulillah. alhamdulillah. alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. èyí tí a dá ọpẹ́ sí tí a bá ní ká máa ṣe àlàyé ẹ̀ tàbí ọ̀nà náà àlérí nǹkan míì sọ mọ́ ju ọ̀rọ̀ pé ìlọ. ọ̀gá ọpẹ́ wa. òun náà ni àánú ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá wò ó ó ti ń tó wòye èsín tí ìpàdé jọ kó àwa àti ẹ̀yin papọ̀ ká máa bẹ dàkókò yìí kò sí lọ́wọ́ ẹnì kankan bí kò sọ̀wọ́ aláṣọ àánú الحمد لله حمدا رب العالمين لا إنعمي ببقاء الروح في الجسد ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ látara ìdẹ̀ra rẹ lórí ìṣẹ́wàpò tá a tún fi ń sáàpù di ọjọ́ òní èyí tá à ń ṣe lónìí ọlọ́run àbíọ́ mọ́sẹ̀lẹ́ ìjókòó tá a ṣe láyé. àmín ọlá títóbi ọlọ́run ẹ̀yin ọpẹ́ wa fọlọ́run àṣẹ àṣàlátù fún wa síwájú ẹ̀dá adébíwá Muhammad sallallahu alayhi wa sallam ìgbé ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá. sàlámù ní ẹ̀rọ bí ẹbí jẹ́ ẹbí lóde. ìgbé ọlọ́run. sàlámù. aṣíwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹni èyí tí ó dé pẹ̀lú ọ̀nà àmà fún wa. sàlámù ní aláàánú ilẹ̀ bí jahabi huda. anabi ní ìmọ́lẹ̀ tó dé pẹ̀lú ọ̀nà àmà. sàlámù ní aláàánú badiri musamman. sójú ẹ̀dá. sọlá aláìka lọ́wọ́ ya àdínáni yá mùsítọ́fà yá sọ́fọ́ àtàwà àmà. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀yin àsàlátù wa àsàdúrà fún gbogbo àwọn tí ọlọ́run ní kátàrà wọn sóríire wọ́n kọ́ wa wọ́n rè wá. fi bára wa ní ọ̀nà àlùbáríkà tá a bára wa yìí. ọbẹ̀rẹ̀ látòrí àlùfáà mi àgbà. الشيخ الوالد عبد الباقي محمد ما متى من نشأ الفضيلة وتقى وأقرص وأن أصول لا تكسر تخبر نم بجينا نقل عالم الهدى ونم لدل وريك لا تسرى. ọmọ bá ṣe bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n jọ lò gbà táwọn agbájúmọ̀ láwọn tí wọ́n polówó ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sẹ́lẹ̀ yìí kú fún wa tí wọ́n jẹ́ àlùfáà fẹ́nìkọ̀ọ̀kan wa tá a wà ń kalẹ̀ ọlọ́run mọ́sálá ìbáni pín ìkẹ́ náà kárí wọn. ọlá àti tóbi ọlọ́run. àwọn tí wọ́n sẹ́kù fún wa tí wọ́n tún jẹ́ àsíá àmànà fún wa ọlọ́run jẹ́kulẹ̀ tiwọn náà dáa ọlá àti tóbi ọlọ́run mú kí gbogbo àwọn bàbá gbogbo ẹ̀yìn àlùfáà wọn níkàlẹ̀ ọbẹ̀rẹ̀ látòrí bàbá wa imam tí wọ́n ṣe àdúrà ìfáàrà àjókò yìí fún wa ọlọ́run jẹ́ lásìpẹ́ ọba tó ṣe yín ní irinṣẹ́ fẹ́sìn àpadà sí aburú òní tọ́ sí o. mo kí àwọn àwòsàgbò wa àwọn àlùfáà wa tí wọ́n fi dókòó yìí sí àpọ́nlé Al-Qur'an àsìkò tí à ń lò lọ́wọ́lọ́wọ́ àsìkò tí àlùfáà yìí ráàyè ni kódà àwọn agata àwọn àbíbà yìí ìjókòó tafsir lọ́yà káwà báyìí báyìí ṣùgbọ́n méjì náà lè yàn ẹni tó fẹ́ ni àtẹnitá èèyàn ti tán ẹni tó fẹ́ ni àtẹni tí èèyàn náà fẹ́ràn èèyàn ti tán bẹ́ẹ̀ èèyàn bá ti bá ìfẹ́ pàdé kò sí téèyàn ò lè rí gbà lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ kódà ó dàbí ká débi ìmọ̀lẹ́ ní ṣùgbọ́n torí ìfẹ́ ọlọ́run ká dàrá ah. ìfẹ́ náà ó bẹ̀rẹ̀ látòrí ọmọ ìyá mi tí ọlọ́run ṣe ní irinṣẹ́ dáadáa aláàjì wa tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ wa apc aláàjì wa armiya alára fáàmì wọ́n tẹ̀ jẹ́ pé ọkàn lọ́jọ́ dà wá pọ̀ ọyọ gómìnà tó dà wá pọ̀ ẹ̀kọ́ má jẹ́ ẹyọ kan mọ́. Ah, alhamdulilah ọ̀pọ̀ èèyàn ni máa ń ṣe àràfá òun pé púpẹ̀ sí ni bàálù kò sí tí bàbá kó nárùn ni kò sí tí bàálù ò lè gbé. ṣùgbọ́n nínú àwọn tí ọlọ́run ní àjọ ṣe àràfá tí mo rí ìtara ẹ̀sìn lára ẹ̀ nínú ẹ̀mí alájú wa rùn yá wa. ìwọ̀n tún tí ìmọ̀ dáadáa nígbà tá a wá darí dé wọn á bá mi pétọ̀ ètò kámúkámá ń lọ a sì fẹ́ kéde náà wà fojú gánà rẹ̀ tá a fi wálé sí i. alhamdulilah tá a bá yín yìí òun náà lọ́tàn a ń jó nírọ̀lẹ́ yìí aburú mọ́jọ́ tọ́ wa. fún jama wa ridwanullah àti gbogbo àwọn bàbá bàbá tí ẹjọ́ ń ṣe iṣẹ́ náà alákìtìyàn ní kódà bí èèyàn bá pé kí n wá sọ̀rọ̀ ọlọ́run nínú tó sọ wíwájú ìdọ̀ra yẹn fún mi ní ọba mẹ́tì rọrùn má lé ní tí èèyàn bá pè mí fún yọ̀rọ̀ ọlọ́run èmi èé pé káwọn èèyàn dààmú ṣẹ̀ṣẹ̀ wálé tí wọ́n bá ti sọ fún mi lórí fóònù tí mo sì mọ bí mo lọ bá ní wọ́n sábà pè mí nígbà òtijọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ pé kò ní ìdí kí èèyàn máa da àwọn èèyàn láàmú lórí pé wọ́n ń pe ni pé káwá sọ̀rọ̀ ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n tún wá dìde wá wípé wọ́n sá wá bó ṣe wá rí yìí ọ̀sọ́dọ̀rọ̀ yẹn fún mi pé ó yẹ jẹ́ pè yìí jọ̀mọ́ náà ọlọ́wọ́ àbíọ́ mọ́jọ́ bàjẹ́ ọlá àti tóbi ọlọ́run mo kí gbogbo ẹ̀yin àlùfáà mi gbogbo tí ẹ fìjókòó yìí sàpọ́lẹ̀ àlùkùránì kí la fẹ́ wí ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ti mọ̀ jù bẹ́ẹ̀ lọ òun lóhun tá a wí lájẹ̀ ní ìdẹ́ta òsì tó tó lábẹ́ ọ̀run ṣùgbọ́n kápẹ́ èèyàn pé kó wá kó sẹ́ dáhùn ṣe lọ́wọ́ àpọ́nlé sẹ́yìn bára àtọ́tọ́ wá kó sẹ́ ara alé lọ yọ sàpọ́nlé sí ara alé kódà kọjá tára alé ń wí lòun náà wí àwọn èèyàn ọmọ àṣetí la máa ń wí fún àsódodo etí wí náà lẹni tó wí náà ni tọ́wà yìí náà ilé ń wí ọ̀sàpọ́nlé iṣẹ́ ara alé. bàdánà bímọ kọ̀dí kọ́lẹ̀ ìbáfà ó di kíra. Ìṣe àwọn àṣírò. Kọ́lá kan bá wí kẹ̀kẹ́ náà. Hmm. Fẹ̀yìn náà ni wọ́n á bọ̀ kọ́dí jọ àbí zàdíwá. Wọ́dọ̀ kiri fẹ̀yìn náà ni wọ́n á bọ̀ kọ́dí kàlà ló ń zàdíwá. Wá sí iṣẹ́ tí máa ṣe rèé. Ọlọ́mọ sàlàyé jẹ́ ó fún wa. Mo kí gbogbo àwọn samaria yìí àwọn ọ̀tọ̀ pòlú èèyàn tẹ wà níkàlẹ̀ ẹ má bínú sí mi àlejò máa ń ní ojú ṣùgbọ́n kì í fi ojú ríran bí àṣẹ̀ṣẹ̀ dárúkọ yín àpọ́nlé tẹ́ ṣe bọ́ọ̀lù kùránù yìí ó tún ti lé yín kún lẹ́ni tá a da sọ̀ọ̀bù gbogbo ọlọ́wọ́lá ìjókòó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín tó yìí fún ẹ̀sìn gbogbo tí ń jà pọ́nlé lọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan yín ọlọ́run ní gbọ́n dànù lára yín. àmín ọlá ti tóbi ọlọ́run. àmín mo kí gbogbo àwọn màmá bó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pọ̀ náà lẹ ti ń joro kò lè má rí bẹ́ẹ̀ nítorí pásìkò yá àsìkò sẹ́yìn ni ẹ mo ti wà àsìkò táwà yí àsìkò tẹ́ẹ̀fẹ́ máa dáná bẹ́ẹ̀ni àwọn bàbá ní ìdí tí wọ́n lè mọ́lẹ̀ dáadáa torí káwọn òdélé wọn kó jẹ bẹ́ẹ̀ni iṣẹ́ àwọn ìyá náà ni kí wọ́n dáná fún alẹ́ ní wọ́n sálẹ̀ ọlọ́run sálẹ̀ ìgbàlẹ̀ ṣe fún wa ó gbogbo samaria ní ọlọ́run ọba ni kì í ọ̀rọ̀ tó mi kèé sọ̀rọ̀ tí ó mo ti kí ìyá tí ẹ wà ní ọba tí ọkà yín yẹ lórí dáadáa apàdà sẹ́kúrò nítòsí. àmín. ọlá àti tóbi ọlọ́run. àmín. wọ́n ní kí wọ́n wá sọ wípé ta là á pè ní mùsùlùmí. ọrọ tá a mi ẹni pé kí sọ̀rọ̀ tó láàyàn lóhùn. ta la lè pè ní mùsùlùmí ọ̀pọ̀ èèyàn lónìí òun ní pẹ̀rẹ̀ ní mùsùlùmí tí kìí ṣe mùsùlùmí ọ̀pọ̀ èèyàn lónìí òun làwọn èèyàn ń pé kìí ṣe mùsùlùmí tó sì jẹ́ mùsùlùmí. ó di mẹ́ta ó jẹ́ pèpele mélòó mẹ́ta mẹ́ta. bàbá wa dàbí ìgbà tó fẹ́ dodúrú ọyẹ wọn béèrè lóòótọ́ pé ta là ń pè ní mùsùlùmí. Islam yìí tí gbogbo wa ń tara rẹ̀ tó kọ mùsùlùmí kìí ṣẹ̀sìn sàǹbáyé ìsìláàmù ẹ̀sì ẹ̀sìn sàǹbáyé ẹ̀sìn tó jẹ́ pé wọ́n bàláyé bí wọ́n bá tún pẹ̀sìn mí lábàláyé tù yí lọ àsìwí ni ẹ̀sìn tá a bá láyé òun ní islam. ẹ̀sìn àbáláyé ní islam. ẹ mọ nítorí bàbá wa ànábì Adam. alayhi salatu wa salam. bóun náà bá ní níta fìràn kò sí níta fìràn tayọ islam yìí. bàbá wa lọ bẹ́ẹ̀ gbogbo tí ànábì Adam ń kó bọ̀ ọ parí sórí ànábì Nuh. alayhi salatu wa salam ìgbà ànábì Nuhu dé omi gbogbo tí ànábì Ádámù ń gbé bọ̀ lẹ́dàá ó parí pẹ̀lú omi túfàn ẹnu dèbí àwọn tó rí ọkọ̀ ojú omi wọ̀ léèyàn àwọn ni wọ́n tún ṣe àwa tá a kù láyé àwọn ló ń ṣẹ̀wálẹ̀ èyí kan lóbi Ádámù ń gbé bọ̀ ó ti parí lọ́lọ́run fi sọ fún wa pé àwọn ní dùríyà tó ń mẹ́lí àmẹ́lí náà máa bọ̀. àwọn ọmọ dọ́mọ àwọn tá a ní kí wọ́n wọkọ̀ ojú omi pẹ̀lú àdàbí Nuhu ni wa. ọmọ pọ̀ bẹ́ẹ̀ ó fi dúró ẹnu ọlọ́run fi sọ ní ìsìlámù àkọ́kọ́ àti ìsìlámù làá ìsìlámù gbogbogbò òun lè yí tọ́lọ́hún fi sọ́rí bàbá wa ànábì Ibrahim. alayhi salatu wa salam. tọ́wọ́ ní àbúkùn Ibrahim huwa sammakum lil muslimina min qabl wa fi hada. dada yóò lè kú. òun ló sọ yín ní mùsùlùmí min qabl ẹ̀sẹ̀ àbáláyé ni alukuraanu ní min qabl láti gbà tẹ́yìn gan ìdáyé Yorùbá lè mọ òun lè fẹ́ kí Yorùbá pẹ́jú bá ìbọ̀rìṣà kọ́ wá sọ wípé n ti ń jẹ́ sí àbáláyé òun ìbọ̀rìṣà èyí tẹ́yìn ń bá ni ẹ̀sìn tọ́wọ́ subhanahu wa ta'ala tún gbé kalẹ̀ nípìnlẹ̀ fọ́mọ́nìyàn òun Islam ọlọ́run ní bàbá yìí Ibrahim wọ́n sàmbá kùnrin mùsùlùmí nàmi kọ́bọ̀ wọ́n fi hà. òun ló sọ yín ní mùsùlùmí láti àtètè kọ́sí Islam mùsùlùmí náà lẹ́tún jẹ́ lónìí ó ní Islam fi pínyàmọ́ alìsílámù làám wọ̀lì ìsìlámù làám ìsìlámù gbogbogbò òun lèyí tí wọ́n bá bọ̀ látòrí bàbá wa Ibrahim tó fi lórí ànábì wa Muhammad nípa ọlọ́run ó gbé nìyẹn ní Islam eléwu parí bẹ̀ káàsù lèyí ta tẹ́wọ́ gbà látọ̀dọ̀ aṣọ́jú ẹ̀dá ànábì wa Muhammad. bàbá wa pè é mùsùlùmí ohun tá a fi mọ̀ síláàmù ẹ̀ agbárin nǹkan mẹ́ta ni. nǹkan mẹ́ta kí ni túmọ̀ tẹ́mi ń jẹ́ mùsùlùmí tí ìsìláàmù wa tó sì ń dúró sí wa lára a máa wọ̀ a máa mọ ìjẹ́ mùsùlùmí mùsùlùmí mìíràn ìyẹ́ tilẹ̀ àkìdá a mọ nínú àdìọ́kàn tó ní àdìọ́kàn rẹ̀ ni wọ́n máa júwe irú èèyàn tí í ṣe ṣé ni àbí kìí ṣe kí ni kìí ṣe mùsùlùmí. ẹ̀kejì a máa mọ mùsùlùmí fìlì ìbáàdà a máa mọ alátara àfọkànsìn ìfi ọkàn sí ọlọ́run báwo ló ṣe ń ṣẹ̀sìn ọ̀hún ó sì nílànà bí ìsìláàmù ṣe mú wá ni bó bá ti síbẹ̀ á pè mùsùlùmí. ẹ̀kẹta àbábáyà ní mùsùlùmí fi kólùkì àwọn bìlì muhammadu níbi bí sábà nílò mu'amalatu ma Allah wa mu'amalatu ma an-nafsi wa mu'amalatu ma an-nas ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta máa ń bọ́ mùsùlùmí lórí ọ̀nà wọn nígbà bá ọba rẹ̀ lò sọ́nílá dàbí sọ́jáyì pẹ̀lú ọba ẹ̀ àmọ́ ọba mùsùlùmí pẹ̀lú màámọ́lẹ̀ pẹ̀lẹ́mí ẹ̀ bọ́ọ̀ ló ṣe ń bẹ́mi ara rẹ̀ nù sófìdọ̀tí yí ẹ̀mí yìí ni àbí ń tọ́jú ẹ̀mí yìí ọkọ̀ mọ́. àwọn àtúwò pẹ̀lú màámọ́lẹ̀ ìbáṣe ẹ̀ pẹ̀láwọ̀ ẹ̀dẹ̀ ẹgbẹ́ adé ẹgbẹ́ tá a gbà lérò kò bá jẹ́ mùsùlùmí kò bá má jẹ́ kíni kò bá má jẹ́ mùsùlùmí. àwọ̀ báwo ló ṣe ń báwo èèyàn yìí ṣe. ìgbà yẹn láti wọ́n máa mà bọ́yá mùsùlùmí ni tàbí kìí ṣe mùsùlùmí. bàbá wọn wà láti bẹ̀rẹ̀ abẹ́ mọ mùsùlùmí nínú àjọ ẹni tá ń pè ní mùsùlùmí gbogbo ọgbà tá ń gbọ́ sọ̀rọ̀ Islam tá a dá mú wá bá a ṣe mú wá yìí nǹkan kan ó ti kó nù rẹ̀ a ní wípé Islam là ń dá sọ gbogbo ọgbà tá a bá ń dọ̀rọ̀ Islam sọ nǹkan kan ti kó nù Islam òun ẹ̀ ní iman òun ni gbàgbọ́ àwọn gbólóhùn méjèèjì yìí ìdẹ̀sítẹ́mà á ìfarahàn. وإذا افترقا اجتمعا báwọn gbólóhùn méjèèjì yìí Islam àti gbàgbọ́ tí wọ́n bá ń dá wà bá a ṣe ń dọ̀rọ̀ Islam sọ yìí ìṣàmà ìmọ̀lì ti wọnú ẹ̀. tá a bá wá kó àwọn méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ìfitarakọ̀ ọ̀tọ̀ ní Islam ọ̀tọ̀ ní ìmọ̀ tí wọ́n bá jọ wà lójú kan náà. olọ́lọ́ òfin ní kọ́lá ti àárọ̀ bu àmẹ́nà. kọ́lá ti àárọ̀ bu àmẹ́nà. nítorí wípé méjèèjì. kò lọ́mú tó mi inú wẹ́rà kí n kó lù wá sí lẹ́nu náà. ọlọ́run náà lárúbáwá sọ pé àwọn gbàgbọ́ ọlọ́run ní ẹ̀sọ́ fún wọn pé tí méjèèjì bá jọ pàdé wọ́n yàrá wọn ṣùgbọ́n tó bá fẹ́ yọ kan là ń dá sọ èkejì náà ti ṣe kí ni ó ti wọ̀ bẹ̀. ìdàjítàmà ìtara wà ìdà tara ọ́ ìjítàmà. gbogbo ọ̀gbẹ̀ta bá ń sọ̀rọ̀ Islam à ń sọ̀rọ̀ gbàgbọ́ ẹni tá a pè é mùsùlùmí kò gbọ́dọ̀ sí nǹkan bó ti wulẹ̀ kó lè tó láyé tó gbọ́dọ̀ fara kan ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ́ gbogbo ọgbà tí gbàgbọ́ ọmọnìyàn tá a pè ní mùsùlùmí tí nǹkan bá ti lè sí ìgbàgbọ́ ẹ̀ tó ní sọ́lọ́hún tó fi ìgbàgbọ́ ẹ̀ fún nǹkan míì tá a bá nídìí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ ilẹ̀ àmẹ́ni ó kiri ha wà kọ̀lùbùbù mùtùmáínú bìlì ìmọ̀. àwọn ẹni tó jẹ́ pé ìkónilápá kónilẹ́sẹ̀ òun ló bí tá a fi bá níbi nǹkan kan tó yàtọ̀ sí kíni Islam ọlọ́láyà fi ẹni yẹn torí àkẹ́kẹ́ mẹ́nu Islam tá a máa ń pè ní àdá àwọn ohun tá a lè tì torí ẹ̀ bójú kúrò lọ́dún èèyàn bó bá ṣe nǹkan kan tá a rí wípé ó kù díẹ̀ nínú ẹ̀ òun ní ìkàrà kí wọ́n kó ni lápá kí wọ́n kó ni lẹ́sẹ̀ mm. ká má ọ̀nà tá a lè gbàjàjà bọ́ àbí ká ṣe kàn yìí ṣùgbọ́n kẹ́ ẹ ní dúró lórí wípé ìtí mò ń ṣe yí èsè kí ni kìí ṣe ìgbàgbọ́ mi kìí ṣe kí ni kìí ṣe ìgbàgbọ́ mi. ẹ̀jẹ̀ mi ń pa sẹ́ni. ohun tá a ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni kábí ohun tó ń ṣe yìí ṣe nígbàgbọ́ tàbọ̀ díẹ̀ yìí tọ́ba ní kèé gbàgbọ́ ohun àwọn àbílẹ̀ rẹ̀ pé kí ló sun ọ̀dẹ yẹn torí tó ń ṣe yìí yàtọ̀ sí kíni ó yàtọ̀ sí gbàgbọ́ yìí bí ẹni tá a pè é mùsùlùmí tá a bá níbi mùsùlùmí kíni tá a tá a tún mú ẹ̀yìn wò bí mọ́sálásí taari ti ń kírun àábí léèrè wípé kí ló sún ọ lẹ́bi kíni ìdí òsà tó bá sọ fún ọ wípé kí ló burú mẹ́ ṣe báwọn iná òun pè ọlọ́mi ibi náà àwa náà ṣe kíni à ń pè ọlọ́run kò tí ì kíkà yọ kò tí ì kíkà yìí sí tí Islam bá yé wa kéèdì kí abẹnú tẹ́ńbẹ́nú ẹ̀ kò tí ì di pé ká yọ ọ́ kúrò nínú kíní nínú Islam a sì gbé sípò pé ó ń fi àyìnbá kan ó fi ń ṣe Islam ẹ̀ kò tí ì yẹ wípé bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣe Islam àyí tó ń ba nídìí nǹkan mímá ìtọ́wọ́ kan wà ní kásẹ̀ kíni ká sọ fún a pè é a sọ fún un èyí tó ń ṣe ọ̀bá mu wọ́n yẹ sákàbílù kí lọ́sẹ̀lẹ̀ ibi owó dojú kọ́kọ́ yìí síbi táwa dojú kọ́ wọ́n yẹ kulu bẹ̀bí hasana ẹran tá a pa kalẹ̀ lọ́kọ̀ ọlọ́run tá a ṣe bísímìlà kòkó rírà pé ìtẹ́ ọtí ẹ̀wí ìgbẹ́ lórí jẹjẹrẹ ṣàgbọ́n mi ẹ̀mí ẹ̀mí débẹ̀ ó lè pé ntí mo ti ẹ̀ gbọ́ tó wí sẹ́ran òun gan ni òní jẹ́ ń jẹ́ a sọ pé wọn tọ̀ ọ̀hún kì í ṣe kí ni ìwọ ìṣe mùsùlùmí. ṣùgbọ́n tó bá ti gbà tí ń jẹ ẹran wa tá a wọ́kọ̀ ọlọ́pàá wọ́n wọ àbúrò fìdí ọmọ ìyá wa ni nínú ẹ̀sìn. mùsùlùmí ṣùgbọ́n tó bá ti pàdé pé èmi ọ̀mọ́ wípé kọ̀dá àyìnbọ̀kan àwùjáde tàbí ọba rẹ̀ lẹ́ni tá a kọ́ pátámára tí ò sí nǹkan míì tó lè ṣe ju tí ń ṣe yẹn lọ wọ́n fẹ́ mú un inú bìnnìmá irú ètò ṣẹlẹ̀ sí àmà bọ́lú yàtọ̀ nígbà tí wọ́n ń jẹ wọ́n níyà wọ́n sì láwọn pa nítorí ó gba islam ohun tó lè mọ ọgbọ́n bọ́ọ̀ ní ọkọ̀ pípa yìí oníkó kó sẹ́kẹ̀bẹ̀ ní sí Muhammad wọ́n ti pa bàbá ẹ̀ wọ́n ti pa yá ó kó àmọ́rùn nìkan àmọ́rùn ní òun ti kú òun ti sẹ́kẹ̀bẹ̀ rí òun ti sẹ́kẹ̀bẹ̀ rí pè é sí eh, nígbà ó ṣèyí tán tí wọ́n fi ilẹ̀ ọ̀sán ilẹ̀ ọba nàní. sallallahu alaihi wasallam. ọ̀sọ̀rọ̀ kẹfẹ́ wọn ti ṣe kíni owó ọ̀gá lẹ́nu ìdọ́mọ́ nítorí wọn bá bá ṣe kíni wọn bá bá ọmọ sáré lọ bá lẹ́nu pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run òun mà ti dára alábìnrin kí ló ti sọ gbọ́dọ̀ kẹfẹ́ wípé mo ti lòdì sí ọ ànábi wọn bí léèrè pé kí fọwọ́ jẹ́ta kọlbákà yà àmà bọ́ọ̀ lọ sí ilé ọkàn rẹ ilé àmà omi wà jẹ́tu kọ́ńdí màmúlú ń bìrì ìmà ọkàn mi sì kún kẹ́kẹ́ fún gbàgbọ́ fún rí ànábi. sallallahu alaihi wasallam ànábi dákẹ́ díẹ̀ ọlọ́run sọ ayà kalẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá tún sọ̀rọ̀ kèfèrí tó ṣe kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ tó bá fi kúlẹ̀ lórí òun ọlọ́wọ́ jẹ ìyà ilá àyàfẹ́ni tí ìní jẹ́ ìyà ní mẹ̀lẹ́ òkìlíà ẹni tó bára rẹ̀ nípò gbóhùn ọ̀lágbára ju kóhùn ṣe kan lọ lásìkò wàkọ̀lùbúrú mùtùmáìnù bìnnìmá tọ́jà pọ́kà rẹ̀ sì dúró lórí ìgbàgbọ́ sọ́lọ́ anabi ní sẹ́bẹ̀ ẹ̀ lọ́kàn rẹ ọlọ́kàn wọn ló anabi ní wa ìnà àádú fàrùt. fàrùt. wa ìnà àádú fàrùt. tí a bá tún dé wá bá ọ tí a láwọn ọkọ sọ̀rọ̀ kó tí tún fi gbàgbọ́ rẹ hàn mí tí a bá tún dé gbàgbọ́ sọ fún wa o ti ṣe kékeré sí. lọ́wọ́ ló ṣe kékeré sí i. sọlọ́lá ọ̀hún. kó o ṣe kékeré sí mi fàrùt. ó fi yẹ wọn wípé àjọ ọ pàtàkì nínú ìsìlámù wa àdìọ́kàn ó lè sọ ọ̀yàn ní kèfèrí tí ó sì máa ríra rẹ̀ pé mùsùlùmí lò bẹ́ẹ̀ ọkàn yìí bá ṣe ń lágbára sí gbàgbọ́ wa nù islam ọgbẹ̀rẹ̀ látòrí la ilaha illallah tá a gbà wípé kò sọ́wọ́ omi ìta tó lè jọ́sìn fún ju Allah lọ. a gbọ́dọ̀ jẹ́ nǹkan kan kó tún ṣe wá débi ká tún sìn fún nǹkan míì tó yàtọ̀ fún Allah. Allah. ìjúsìn fún nǹkan míì tó yàtọ̀ fún Allah òní ìnígbẹ́kẹ̀lé ó lè má rọrùn ó lè má ṣẹlẹ̀ láàrin irú wa tá a jẹ́ mùsùlùmí káwọn òkúta mọ́lẹ̀ káwọn tako sí ó lè má ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo ọgbà tí a bá tó fi nǹkan dẹ́rù bà wá táwọn náà sì ń gba ìdẹ́rùbà táwọn ń sá kíjókíjó lẹ́yìn ìdúró tọ́lọ́hún ó ń dúnmọ̀ wípé àwa náà ò ní gbàgbọ́ sọba táǹsì. àgbọ̀dọ̀ páyà kankan dúta ni lọ. gbogbo ọgbà tá a bá tún ní kẹ̀kẹ́ tá a jí làárọ̀ táwọn fi lé ẹnu táwọn pe nǹkan kan sí i òun ló tún lè ṣe nǹkan kan fún wa ó ń túmọ̀ sí wípé ànígbàgbọ́ nu la ìlàhà illallah ìtumọ̀ ẹni pé àgbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn tani lẹ́yìn Allah ẹni tí sì máa ń pè é ti dúró tì í àmàdàlọ́. bí èèyàn bá lè nígbàgbọ́ nu àdúrà tó o sì dúró tì í ọlọ́run ṣe tán láti sàmì gbígbàdúrà fún un. علم يقين وإخلاص وصدق كما محبة وكياد والقبول لها أمتى وطوح لا إله إلا الله وصيد ثامن الكفران من قبل ما tóbi lásán láìlá àìlọ́lá láìlá àìlọ́lá májẹ̀mú ẹ̀ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́. ìmọ̀ wọn lò ó lórí wípé àníṣe èmi nímọ̀ pé kò sẹ́lòmí ìdálé jù sí ìkúta gbúdá lọ. yẹ̀kí ẹlẹ́kẹ̀kì làmàdájú àwọn àmàdájú wípé ọ̀dà mi lójú wípé nìkan kan ọ̀tọ̀ lólùsìn lẹ́yìn ọlọ́. wàyí fi lẹ́sùn ọmọ àwọn ọmọ sàpọ̀ ọmọ báyìí bọ́ọ̀ ni bí gbogbo ohun tó bá yàtọ̀ sí gbogbo tó bá yàtọ̀ sọ́lọ́ àpọ̀ kò mẹ́. wọ́n sì dínkù kẹ́mẹ́. a lè rí àpọ̀mọ́ ara wa òun làpọ̀mọ́ ọlọ́run. Eh, abájọ ọlọ́run àpọ̀mọ́ ara wa kápọ̀ níbi tó yàtọ̀ sọ́lọ́ òun ní jẹ́ pa àkọ́lọ́ mọ́ bóò níbi tó yàtọ̀ sí.

Allah mẹ́rin nínú fìlà àkàràwọ̀ kọ́mọ̀lá pọ̀rí lẹ́gbẹ̀ẹ́ta bàbá wo tiẹ̀ pẹ̀lú bí ọlọ́run gbẹdẹ ọyẹ káwọn fọwọ́ màmá dájú wípé àgbàrá lọ́lọ́ ó sì yẹ ká máa sẹ́tàdùá tí máa ṣe nílẹ̀ ayé ọmọ nìyà. ẹ̀rọ ẹ̀k ìgbà tí wọ́n bá ti jákàn. àtàzẹ́wò pé tí wọ́n ti gbàgbé láti gbàgbé. ẹgbẹ́ ìsàmì náà bá lóbi léèrè wọ́n mọ́ta ní sùnùlà. gbogbo àrùn sẹ́tọ̀ mi bẹ́ẹ̀ bí àdúrà yìí àrí nítorí nnome èyí bá ti ní sílíkùn mọ́ àlá gbogbo báyọ̀ sí àánú wọ̀ láàlá tó bá fẹ́ gbé ní ẹ̀gbẹ́ yóò gbé débẹ̀. alẹ́ gbàgbọ́ lọ. èyí táwọn àánú ẹ̀ lónìí rẹ̀. nínú ọmọ bí ọwọ́ náà bá tún إلهي أبلغ ما تشاء ووافق ما نشاء بما تشاء الصدق الصدق كما mùsùlùmí òun ni kéèyàn gba ìtí onígbàgbọ́ ọ̀rọ̀ ẹ̀ ti ṣe láìla àyílọ́lá kọ́ gbàgbọ́ pẹ̀lú lulu. màá bàtọ́ ẹ̀kejì kéèyàn máa fi bẹ̀rẹ̀ hàn gbogbo bí èèyàn bá wà fún mi ẹni tó ní gbàgbọ́ nù ẹ̀ wọ́n máa ṣàfihàn ètí tẹ́ gbàgbọ́ nù. wọn kì í ẹ́ dún. ọ̀pọ̀lọ́ mi tó jókòó ti nǹkan yín gan ìfẹ́ rẹ̀ sí tó jókòó ti gan ẹ̀ lé lórí parẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ yẹn. ẹlòmíì gan tó jà pa ẹ lè rí fẹ́ pé ìtójókòó ti gan bẹ̀ lára ẹ̀ ẹ lè rí inú àwòrán ẹ ẹ lè rí inú sí ẹlòmíì gbọ́ ti ẹ̀fẹ́ wọn máa pe ẹ̀sìn owó la. màá bẹ tún. tí ọ̀rẹ́ káwọn èèyàn ọmọ wípé mùsùlùmí dànù. kìyà dùn wà ẹ̀kọ́ fúnlẹ̀ ha. ìdí ń jẹ́ ìjẹ́ mùsùlùmí oníkéèyàn fi fẹ́ ìsìláàmù هي محبة وانقياد والقاء انقياد kéèyàn máa gba títẹ̀lé kọjá pé bíi tí Islam ń darí ìyẹn lọ ènìyàn mà mọ́jẹ̀mú láìláà nìyẹn tá a fi wọnú Islam. ìkìyàd ibi Islam bá ń fà yẹn lọ òun ènìyàn máa lọ. bọ́ńdù ọ̀nà ẹgbẹ́ tí wúlẹ̀ kó le tó èèyàn gbọ́dọ̀ wẹ̀yìn o kọ̀gbọ́dọ̀ padà kọ̀gbọ́dọ̀ gbàgbọ́ mi kọ̀sábùrú lójú ọ̀nà sílá. ibi tọ́lọ́hún tọ̀ fún atọ́là fún alẹ́ ọ̀lọ́gbọ́dọ̀ máa tọ̀ lọ láì bẹ̀rẹ̀ màá pẹ́ tó wá kí kéèyàn sì wá agbagbóró yìí sínú ilé ayé ẹ. wàsíìdù sámìnù hẹ́lùkù bọ́ọ̀lù mílíkà bìnnà tiwálé ìlànà. gbogbo tó bá yàtọ̀ sọ́lọ́ kéèyàn mú kúrò nínú sẹ̀mí ayé àdìọ́kàn ni lẹ́yìn ipa àwọn ènìyàn ìjẹ́ mùsùlùmí ẹ̀ lójú ọ̀nà àdìọ́kàn àdìọ́kàn rẹ̀ ó da pẹ̀lú ọlọ́run yóò gbà wípé kò sẹ́ni tó lè ṣe nǹkan kan jọba yìí lọ kò sì gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ti wúlò ó lé tó àgbọ̀dọ̀ bá ń di ìkan mi lẹ́yìn ọ̀lọ́. láìla àwọn tá a fi máa mà. àǹtà ṣùgbọ́n àánàkà ìní kóńtò mìíràn bọ́ọ̀lì mi. àwọn tá a fi máa máa yà pé mùsùlùmí lè yí. ìsìnẹ́fà bàbá mọ̀ràn lọ́wọ́ àgbọ̀dọ̀ wá sípò mi jọ̀dọ̀ sáré lọ. àyàfọ̀ wọn ń ta abárí wípé ó lè jẹ́ sábàbí ẹni lágbára ẹja wàrà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ kò sí ìwọ̀n mẹ́rin islam tọ́ba jẹ́ ntọ́mi èèyàn sí kíni tọ́ka bá lórí. ṣùgbọ́n àgbà wípé ẹni tí ó ṣe nǹkan náà ní sáni. lábàṣípò wọn lè kẹrin rẹ́pì kàṣí dàbà. Huwa al-alimu wa ghayruhu la ya'lamu wa idha shakawta ila al-'ilmi a lè gbé dúró yìí sọ̀tán ohun tí ó máa dún ẹ̀jẹ̀ mùsùlùmí èèyàn tájọ kan ni ó ti ó da pẹ̀lú ẹ̀ á jìnà sí gbogbo ohun tó yàtọ̀ sí tọlọ́run gbogbo ohun tó jẹ èyí tó burú jù nínú tó yàtọ̀ sí tọlọ́run olùtọ́ máa jẹ mẹ́bọ̀. ẹbọ àṣekò. nítorí pọ́lọ́run ní tábà ní kí ló kórìíra jù láyé ẹbọ ni. bọ́sẹ̀ wọn náà ọ̀ lè èèyàn náà yẹ pé ètè èèyàn jẹ́ pòun ní sàǹfààní ẹ̀ kálómi ò tún máa lọ gbà mọ́yàn lọ. àti ni wọ́n máa ń dùn sí. ẹ lọ rí pé kọ̀ bẹ́ẹ̀ sáwọn ìyá wa sínú wọ́n máa ń dùn pé kọ́kọ́ pé òun fẹ́ yàwó mi. bẹ́ẹ̀ni jẹ pé méjì ojú ọjọ́ rẹ bẹ́ẹ̀ni. bó ṣe wọ ọkùnrin náà lọ bá dánú kankan tẹnìkan bá wá dé tó lájọ máa lò bọ́ ọ bá fi àtẹ̀mára gbà yóò máa hàn lọ́kẹ́ gbá ìjẹ́lá nira kiri pé ah, méjì àbẹ̀ ẹ̀rà pé méjì kíkàkùkù lè mú ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ lọ́kọ̀ọ̀kan ara rẹ̀ ọ̀gbá náà ni. ìlú orogún ìmú nǹkan ní ìmọ́wọ́ bára tiwa náà ṣe gbà á àrò olóhùn ọ̀gbà. àrò olóhùn ọ̀gbà. abáfẹ́ jẹ́ mùsùlùmí àlepa kan mi pọ̀pọ̀lọ. èyí wọ́n lè ṣàìmọ̀ kan ni ó bára rẹ̀ kó tì í bẹ̀ òótọ́ kàn wá ní ká sọ fún mm. ibi ọba rẹ ló tì ọ́ síbi èyí o ṣe bóun lọ́kẹ́ tó bá ní à ìmọ̀ pé ọ̀lẹ́bí náà dọ́gbọ́n sí kọ̀ ọ́ kò síbi àátì símánì ilẹ̀ bíbá mi bẹ́ẹ̀ àátò wa máa ṣe wá sí náà tí òfin ní débẹ̀ mọ́ tí òfin débẹ̀ mọ́ ìtọ́kàn wà lọ eléwọ̀n lọ síbi ká pé irú àsìkò táwa yìí káwa pé torí ẹ̀ láàpẹ̀ ayọ̀kù ní mùsùlùmí nǹkan ṣe islam nǹkan ṣe islam torí wípé ẹ̀sìn kan ní tọ́lọ́ta tí wọ́n sì ń tá lọ́fà ní gbogbo ọ̀nà tọ́lọ́ sọ̀nà kan lọ́fà tí wọ́n ní wọ̀lọ́ká ní sáà máa wá ìdá látàkẹ́jù wù. ولكنه سام وثاني وثالث ولو كان سام لا لاتقيته ولكنه سهم ولكنه سهم وثاني وثالث ọba tí ó ta sẹ́sìn yìí. wàlẹ́ ọ̀ka ẹ̀ lẹ́sìn. Wọ̀lọ́kà lè sá máa wọ́n kò lè mọ́nà rẹ̀ látàkọ́ tó kẹ́rù kọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ kò lérí wípé àá bó bá ṣèyí tí ń ṣèyí tí ń fàmì ìsìláàmù ẹ̀yìn náà ni ẹ̀já àbẹ̀ náà fún kó tó rà lọ sí. Wọ̀lọ́kà lè sá máa wọ́n kò dé látàkọ́ tó. Ṣùgbọ́n báwọn ti ìsìláàmù ní ni wípé ọmọ ìsìláàmù gan lọ́tà ìsìláàmù tí a bá ní sọ̀rọ̀ wọn ní ìsìláàmù ní ìsìláàmù ló sọ̀rọ̀ pé wọ́n máa ìsìláàmù bá bàbá ìsìláàmù ẹlẹ́kẹ̀jì ìfẹ́ ìfẹ́ owó àti ìfẹ́ ìdánìkọ̀ kan bá dà ó ń dọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmú lónìí kò jẹ́ ká máa pọ̀ tí ìjọba ẹ̀yà kan tó béèrè lọ́wọ́ wa ìjọba ẹ̀yà sí pàtàkì tá a gbọ́dọ̀ fojú rẹ́dẹ̀. pápá. alábìíní mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni lẹ́yìn àkúlù ọ gbọ́dọ̀ dúró nínú tí ìyẹpẹ ní òfin bá ó túmọ̀ sí pé ọ gbọ́dọ̀ dúró nínú ọkọ ọ̀rọ̀ sí ọ gbọ́dọ̀ dúró nínú tí ìyẹpẹ ní ìbá àbí tọ́wọ́ jẹ́ pé n ti ń fà láàrin wa àti ọmọ ìyá rẹ mùsùlùmí náà ni àwa lè wọ́n káwọ́ pé ta ni tiẹ̀ ẹ́ tàbí tá a fẹ́ yìí gan ta ló lè ṣe dàdí àwọn àgbẹ̀ wà ìsìláàmù tí wá nu bá a bá gbọ́ yẹ́ta jẹ́ mùsùlùmí ìsìláàmù ò ní sọ̀rọ̀ ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ ní ìsìláàmù rárá ìgbẹ́ bá fẹ́ da bá fẹ́ da kan. gbogbo tẹ́yìn ó ṣe láyé tó bá ti yọ owó ẹ̀sìn kó àdánù kí ni mo pè é. àdánù òfò ní. òfò. gbogbo téèyàn bá bẹ́ẹ̀ ṣe láyé tẹ́ bá ti sọ fún wa pé yọ̀bọ̀ ẹ̀sìn pọ̀ ń bẹ̀ àdánù. òfò ní o. nǹkan sọ́tọ̀ ọ̀hún ti mọ̀ wípé èṣù lọ́ bá jẹ. a gbọ́dọ̀ fẹsẹ̀ lé àgbẹ̀ mọ́tà bá bẹ́ẹ̀ ṣe láyé àgbẹ̀ kárí ẹ̀sìn. èyí tí ọ̀bẹ ti bá tẹ̀sí mú ayọ̀jù rẹ̀. ayọ̀jù ẹgbẹ́ ta ń ta gbé lọ lónìí tá a fi ń darí orílẹ̀-èdè yìí kìí ṣe tọ́lọ́ àdìtọ́lọ́ kìí ṣe tọ́lọ́ ebe wa ọwọ́ àbíjẹ́ ti jókòó tí wọ́n tún máa ṣètò sọ́lọ́ ní sọ wá yìí kalẹ̀ mọ́ mẹ́ ebe ọgbọ́n orí ní kálukú ń dájọ́ èyí là ṣe èyí là ṣe eléyìí lè já mú eléyìí là mú kìí ṣe tọ́lọ́ èyí táwọn àfẹ́ ẹ̀sìn nígbà pẹ́tọ̀ bẹ́ẹ̀ yẹn dá sí wọ́n fi dá wọ́n fi ṣèjọba lé lórí bí ọ̀dá sí wọ́n fi ṣe kíni wọ́n ṣèjọba lé lórí ìlà àwọn àbá fi gbà pé tọ̀ bá a bá kú ní kankan tẹ́yìn náà lè ṣe tẹ́ẹ̀fì ran ẹ̀sìn lọ tọ́mọnìyàn ó fi máa gbọ́ ọrùn ẹwà tó wà níbi ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe kò ṣe kàn. ìbínú bí ọba dé yìí níta gbé kalẹ̀ tẹ́lẹ̀ kìí ṣèdájọ́ ọlọ́run. kìí ṣèdájọ́ ọlọ́run. nínú tó sì burú kódà bí èèyàn bá wà ń bẹ̀ ọgbọ́dọ̀ máa bẹ lọ wípé kó wọ́n má kú sórí ìkẹyìn. títí torí pé ìdájọ́ tá à ń gbọ́lá fún àtọ́dá kìí ṣèdájọ́ ọlọ́run alọ́sà. kèé ṣe dájọ́ ọlọ́run afọwọ́kùnrin jàhìlì yẹ ti yẹ kú. afọwọ́kùnrin jàhìlì yẹ ti yẹ kú. ọlọ́run ṣe dájọ́ àwọn jàhìlì àwọn aláìmọ̀ kalẹ̀ fẹ́ máa pàtàkì. àbẹ̀rẹ̀ bí nílẹ̀ àbẹ̀gùn. sira. wàlàhùn. إليه àkídà òun ó sì pàtàkì pọ̀ ṣùgbọ́n torí èyí tí mo tún fẹ́ wí sí kejì òun náà ní ìbáàdà. ìbáàdà. a máa mọ̀ ẹ́ mùsùlùmí nínú ẹ̀sìn ẹ̀ báwo ló ṣe lákòóléyè ẹ̀sìn yìí sí báwo ló ṣe ń sin ẹ̀sìn yìí sí bọ́bá ti lákòóléyè ẹ̀sìn tẹ́sìn rẹ̀ ń lọ bọ́lọ́hún ṣe fẹ́ẹ́ yùsọ́lì wẹ̀yẹ̀sù ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lo sàká ó ń dojúkọ kíbùlà tó ń dojúkọ wọ́n àwọn àfẹ́sẹ̀ pẹ̀lú hadith ànábì tó wá ọlọ́mọ ìyàwó nínú ẹ̀sìn ó ní ìgbà ọba tó ṣe nǹkan kan tá a lè túmọ̀ wípé ọba ìsìláàmù jẹ́ àwọn tó bá ìsìláàmù jẹ́ pọ̀ mo ti mẹ́nu bà díẹ̀ díẹ̀ ṣáájú nínú ẹ̀lẹ́bọ̀n ọba sàlámù yẹn jẹ́ mm. gbogbo ìgbà tí èèyàn bá ti dẹlẹ́bọ tàbó sí ẹbọ onígbàgbọ́ nú ẹbọ ó ti bà sàlámù yẹn jẹ́ àwọn ànítóni ni wípé tí ọba wá tí ì kú kò kú bẹ́ẹ̀ tó máa mú pìwàdà tó ní owó ọmọ tàbó ń tẹ ẹ mà èyí tó ń gbọ́ yé tòun tó ń fẹ́ máa ṣe lọ́wọ́ ní kí n ṣe mọ́ mo tún ti padà bí ìsìláàmù dáadáa á kì káàbọ̀ torí tá a bá ní kí káàbọ̀ ajẹ́pẹ́kọ̀ sáfà nínú wáàsí tá a gbé lọ sọ́dọ̀ ẹni tí ń bọ̀ sànán kọ̀ sáfà nínú wáàsí tá a gbé lọ bẹ́ẹ̀ ni tí ń bọ̀ sà ọmọ ìpínlẹ̀ ẹni tó bá ṣe nǹkan kan tá a fi wọ̀ wípé ó ti jáde kúrò nínú ìsìláàmù ṣe fẹ́ tí ọ̀bá kú kò sọ pé wọ́n tilẹ̀kùn pamọ́ pé ó ti wọ́n pọ̀ láwùjọ mùsùlùmí ó ti di kíni rárá. torí tí ọ̀bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé ni tí tọ́jẹ́ pé di ẹgbẹ́ ìdá lójú kò sí àlẹ́ tọ́kalẹ̀ ọba pé ọmọ sí ma. ẹni bá kú sórí ẹbọ òun lọ́wọ́ lóun ò ní dárí yìí. ìṣẹ̀lẹ̀ tí ò kú lé lórí tọ́wọ́ kò ní yọ ọlọ́run. a kì í sí bàdà wa ìhùwà táǹkì yọ jẹun tọ́lé mi. nígbà yẹn là ń jẹ́ mùsùlùmí kò ní jẹ́ òkú o ẹlòmíì kí òkú wọn òkú tí ọ̀lẹ́bì ọ̀nà sàkínárì olóṣùpọ̀ ọ̀nà islam bọ́lá aláwọ̀ àkùbárúgà ẹlòmíì gan fún wíìlì ní ọmọ túnmẹ̀ aláwọ̀ kí ni túnmẹ̀ bàbá béèrè bọ́yá ẹjọ́ pàṣẹ mú wọn ò ní tó kà lásán láwọn sọ̀rọ̀ àná. lásọ̀rọ̀ súrà hmm. lásọ̀rọ̀ táwọn wíwùkú ọ̀pọ̀lọpọ̀ wá ìrù tí ọ̀lẹ́ mi lẹ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ mi bá wà lórí ìwọ òun ọ̀tọ̀ níbi ẹ̀mí ni ọ wà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ a lè pè é mùsùlùmí gidi ṣùgbọ́n gbà títí ń kí o àwọn afẹ́ ẹ̀sìn sọ wípé a lè sọ pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n sáàmù ni ò ti ṣe kí ni ìgbódà ní tìtorí pé àmì tí ń bẹ tá a fi máa mọ̀ yẹn kèfèrí ní tálùkù sọ̀lá oníkéèyàn ó gbèrú jùlẹ̀ kọ́mákìmá tí bá sì ń kírun kí ni mùsùlùmí náà ni ṣùgbọ́n tó bá ti gbèrú jùlẹ̀ tí ò kí wọ́n gbà pé kí ni kèfèrí bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọgbọ́dọ̀ mùsùlùmí ẹ̀ torí bá sọ̀kọ̀ wá sí máa. pẹ̀lú hmm. ìwà ìṣe bí wọ́n èèyàn bá dá sọ́dọ̀ ọlọ́run tó ládàbí pẹ̀lú ọlọ́run tí ń sọ́dúnkàkọ̀ ọlọ́run ọ̀rọ̀ kábọ̀ ọlọ́run n'ikoko ati àti gbangba gbogbo tọ́lọ́run ló ọ̀fẹ́ ó fi ilẹ̀ lójú gbogbo àwọn èèyàn tọ́lọ́pọ̀ òun nìkan náà ó tún fi ilẹ̀. nígbà yẹn lá máa pè ní kíni mùsùlùmí ọ̀pọ̀ àti gbangba rẹ̀ dáa. torí gbogbo ibi tá a wà ti rí wa. ìkànnì àwọn aṣáájú wa oníkanú aláwọn ọmọ akéwòn oníjọ kan ti ń alẹ́ kéwòn kejì ẹnì kọ̀ọ̀kan wọn kí wọ́n máa mú adìẹ tẹ́ ẹ bá wá du ibi tẹ́nìkan kan ò ti ní rí yín kọ̀ọ̀rọ̀ ní kẹ́ ẹ ti du. níbo ni dọ́kítì torí àsìkò gbogbo àwọn ọmọ akéwù wọn mú àjẹ tí wọn ti du wa àfáà ń kí wọn níbo wọn ti du tiẹ ẹlòmí lè gbé nínú yàrá yà wọn nígbà yà wọn lọjà mo tilẹ̀kùn mo ti windo ẹlòmí lè gbé tọ́lẹ̀tì mo ti paná ẹlòmí lè wẹ̀ ẹlòmí lè gbé kọ́rọ́dú ọgbà gbogbo ẹ̀dí ẹlẹ̀ nígbà ọmọ akéwù kan adìẹ tí ẹ kọ́ ọba ìlú adìẹ jáde láàyè. adìẹ tó ń mí. àbá àlẹ́ ti jẹ́ omi tó ló wọ́n mú wá kẹ́ ẹ mọ́ rò pé bọ́lá wọn ọ̀rọ̀ adìẹ tóun lè mú wá fún yín. ṣùgbọ́n kókó tẹ ẹ fi kún wípé ká dù níbi tẹ́nìkan ò ti ní rí a gbogbo ibi tí mi ń dé tí ń jẹ́ kọ̀rọ̀ ẹ̀ náà ti fi kọ́ pé kò síbi tọ́wọ́ sí. Allah. gbogbo ọ̀rọ̀ tí mò ń dé tí yẹn ni mò ń rántí ọmọ ní tí mo ti lè wádìí òun ni mo lọ gbọ kí ta kọ yín. kọ yín náà ni pé kò síbi tẹ́nìkan wà tọ́lọ́wọ̀n ò sí kiri. wàhùwà máa tó máa ìrìn àmọ́ tó tó ń bí ìyẹn bá gbọ́lé tó ní sèṣí tó dáa pẹ̀lú ọlọ́run nípọ̀rọ̀ ẹ̀ mùsùlùmí tòótọ́ ni. ṣùgbọ́n kí n ṣe mùsùlùmí káni ní mùsùlùmí mọ́sáàsì nígbà èèyàn bá dá wà ń kọ̀rọ̀ kọ́ máa jókòó ní. kọ́ máa ṣẹ̀ṣẹ̀ míì nígbà èèyàn ọ̀bá rí kọ́ lọ darapọ̀ máwọn míì èrè wo èsì kíni èsì mùsùlùmí. mùsùlùmí gbọ́dọ̀ ní ládàbí pẹ̀lú bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ àti ní kíni ní gbangba mùsùlùmí yóò ní ládàbí pẹ̀lẹ́mí ẹ̀ ọ̀pọ̀yáyí pẹ̀lẹ́mí rẹ̀ yóò tọ́jú ẹ̀mí ẹ̀ gbogbo tó yàtọ̀ sí tọ́lọ́ kò ní dúró pọ̀ máa kàn tọ́lọ́ kàn yìí òun ní pàtàkì nínú gbogbo tọ́lọ́ ìdílé gbé tọ́ba ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́. ọ̀kọ́dé kọ́ bàmọ́ ìdàsáhà. ó ti bàjẹ́. Hmm òun sì ní nǹkan méjì tó lọ́wọ́ fi dọ́mọ èèyàn ọdọ́mọ èèyàn láti nú àbàtà ọdọ́mọ èèyàn láti wọ ẹ̀mí. ọmọ bàbá wa ànábì ádámà kalẹ̀ tó jẹ́ pìlẹ̀ ẹ̀dá fún odidi ogójì ọdún àlàáta alẹ́ ìsà àlàáta ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá ìlú ìrẹ̀dá àwẹ̀ yìí ń pàtàkì lónìí ntí ọjọ́ kankan. làmìyàkùn ṣe amadukura. nígbà tí ẹ̀mí ò tí ì dára ádámà làmìyàkùn ṣe amadukura. àdébí ádámà ò jẹ́ kankan tá a lè pè é. ó sì wá ń bẹ̀ fógójì ọdún. tọ́kọ̀ wà bọ́rọ̀ gidi. kọ́mọ wọn tó fi ẹ̀yà kejì débẹ̀ tí í ṣe ẹ̀mí. nígbà ẹ̀mí tó dára ẹ̀ tó mí tó sí tó dúpẹ́ nígbà náà tó nígbà làpọ́nlé tó dé bá lọ́wọ́ tó sọ fún àmàlẹ́kà kó wọ́n forí kalẹ̀. jùdú lẹ́dẹ̀mà fàṣàjàdú ilé ìbílẹ̀ ìsàbà wà sàkíbàrà ọ̀gá nàmínà kábírì. nígbà lọ́wọ́ ẹ̀fẹ̀ ní sílá ọ̀jẹ̀ kankan. èyí ń pàtàkì ẹ̀ fún wa pé ká pàtàkì ẹ̀mí tàbá fẹ́ jẹ́ mùsùlùmí dáadáa. nígbà ọgbà tí a bá ń jẹ́ kẹ́mi ọ máa ṣiṣẹ́ lára wá látòkè. ṣùgbọ́n ọmọ èèyàn tí àbàtà tá a fi dákúlẹ̀ bá fẹ́ ṣe é ilẹ̀ ni ọmọ ti mú àbàtà tá a fi dá láti nulẹ̀. ibẹ̀ ló sì gún ni lọ́jọ́ náà. tó jẹ́ èèyàn lájọṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn ẹgbẹ̀gbẹ̀ ẹ̀ àwọn tó jẹ́ mùsùlùmí àwọn náà pín méjì mùsùlùmí tí n ti ń ṣe tó yàtọ̀ sí tẹ́lì ń ṣe ọlọ́ọ̀dẹ yorùbá nù mùsùlùmí mùsùlùmí dọ́níà ṣùgbọ́n a máa tún tinú ìsìláàmù ṣe kẹ́kmí tó yàtọ̀ sí tẹ́lì kejì mi ṣe ìgbọ́dọ̀ pé torí wípọ́nà tí

ọwọ́ àdọ̀rọ̀ yàn agbọ́dọ̀ gbógun tí mbolo ti ẹ̀sìn wa táwọn pè ní ìsìláàmù gan nínú àlàáfíà ló ti wá abẹ́kọ̀wé èèyàn máa sẹ̀ nínú kíni nínú àlàáfíà nígbà wọn bá ní wípé mo fẹ́ ṣe tún kúṣọ ẹ̀sìn mi ìgbà nígbà tí tá à ń bá lọ yọ ẹ̀yẹ mi tá a jọ́sìn kankan náà àsìkò jọ́sìn tèmi ti tó. làyà náà tún. nígbà tí wọn bá tún fún mi kọ́ ọ̀tọ̀ kò sí jà. عن الذين لم يقاتلوكم في الدين ولم يقاتلوكم gbogbo tó ọmọnìyàn bá ń ṣe lónìí tó fi ń ja ọmọnìyàn ẹgbẹ́ ẹ̀ lógún kìí ṣe Islam lópin ìgbà tẹ́nìkan kan ọ̀bá já lógún tọ́wọ́ lóhùn bọ́lọ́ ń jàjà gbára kìí ṣe Islam irúfẹ́ ẹni tí ń ṣe yìí kò ń ṣe mùsùlùmí. olóògbé ọlọ́pọ̀ ló sì wà á ní àhán ẹgbìjà ọlọ́run ọba wa sokùn oṣù ìlú méjì papọ̀. oṣù di ojú ọ̀nà. òfin dínà pé kọ́mọ́ ẹni kó lè fẹsẹ̀ kọ́ yọ ọlọ́wọ̀n ọ̀rọ̀. ṣé ọ̀pẹ tó máa dá sẹ́wọ̀n kọ́dà sọ̀rọ̀ kọ́gbọ́ pẹ̀lú. bàbá fẹ́ jẹ́ níyà tí ọmọ bí ó ṣe fi àkẹ́jú fi ń sá ọ̀pẹ bí ó ṣe fi sáré lọ sọ́wọ́n ọ̀nà ọlọ́run tó wọ ọ̀pẹ jẹ́jẹ́ ó sì wò ó ọwọ́ ọ̀ràn ọ̀sọ̀kalẹ̀ jẹ́jẹ́ ọ̀rùn ẹ̀mú òòrùn kìrì tiẹ̀. ọlọ́run ọ̀rọ̀ láti ké bàtà mùsùlùmí èjọ́ fìtínà mùsùlùmí kèéjé kíni kèéjọ́ fìtínà àsọ́ọ́lẹ́wọ̀ tọ́lẹ̀ àtẹnire àtẹnimuru lájọ lulẹ̀ ayé lájọ lulẹ̀ ayé ìparí mùsùlùmí kèé jẹ́ni tí máa dájọ́ rúlẹ̀ láàrin àwùjọ. agbọ́dọ̀ dájú wà ẹ̀wà síwájú ẹ̀dá ìsìláàmù yìí gẹ́gẹ́ bá lọ mọ̀ ọ́ tó fi dọ́dọ̀ wá bì ìwà lẹ́yìn fi gbé débi bí áfíríkà ìwà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé wọlé olóko sọ̀wọ́ ni wọ́n pèsè ní mímọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe tí ń bá mẹ́tàdá sọ pé tí wọ́n ń tajà fún wọn lọ́nà dúdú tí wọ́n jàmbá wọn ni wọ́n bí ẹlẹ́rìí pé kí lọ́kọ́ ilé ìtẹ́yìn ṣe pé ẹ̀sìn wa ni ah, tẹ́sí yín bá kọ́ ilé ìtọ́jà báyìí àwa náà máa báyìí sí. mùsùlùmí mélòó ló ní ilẹ̀ sí rẹ̀ júwe dáadáa fáwọn èèyàn. tá a sì gbèrè àwọn mùsùlùmí gbogbo àlùsìláàmù lágbéwọ̀ hmm. àbáwọn èèyàn gbé wọn ò jèrè ìsìláàmù lára wa wọ́n tún fi ọ̀pọ̀lọpọ̀ wa lónìí wọ́n fi ń ṣe àwùsù pé tọ́lá ẹgbẹ́ bẹ́ẹ̀ sì ń ṣe ríre ọlọ́mọdé ló ń ṣe. ọlọ́mọdé bá ń ṣe níbo. lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti ń bẹ lórílẹ̀ ayé lónìí. àwọn tó wá sọ ló gbọ́ ẹ̀ tó lè bá ń ka èèyàn kò mọ́ wà. ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ kí n ṣe tá ẹgbẹ́ bẹ́ẹ̀ sì ń ṣe ríre àdánwò ta ni. Islam agbọ́dọ̀ lájọṣepọ̀ tó dáa pẹ̀láwọn èèyàn àfi wà kó ẹ̀sìn bàbá ń sẹ̀sìn àfìwà kún nígbà la tó di mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bá pẹ́ mọ́sáàtì tí òkú ọ̀nbẹ tí ọ̀dà ń wà kò sí tọ́lọ́ owó fẹ̀sẹ̀ ẹ̀sìn sí tí èsì bẹ́ẹ̀ yẹn bá sì dá gbogbo wà tí òsì náà kò sí tọ́lọ́ owó fi wẹ̀ ẹ̀sìn méjèèjì yẹn gbọ́dọ̀ jọ sí kíni ẹ gbọ́dọ̀ wà papọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń sin lọ ọgbọ́dọ̀ mú kíni ọgbọ́dọ̀ mú wà má agbọ́dọ̀ gbogbo àwọn tó ọba ń gbé jọba ń bá gbé kódà bí wọ́n ṣe mùsùlùmí kí wọ́n mọ̀ ọ́ bẹ́ẹ̀ bá ń dáwọ́ jọ kí wọ́n lè náwó gbá alájì làgbẹ́jáde kó o wọ́n kàn wọ́n balẹ̀ pé àfa làgbẹ́jáde fún tabali kí ló dé tó àfa alahakura bó ṣe yẹ dẹnu ṣùgbọ́n lónìí wọ́n wà bẹ̀rù ni ẹ má ẹ wò ẹ má jà akọ̀rọ̀ ẹ̀sìn wọn dáhùn sọ yìí o. ẹ wo tọ́wọ́ ti mọ̀ wípé àwọn tó ń rí ọ̀dà lẹ́sìn wọn ọ̀dà wà ẹ má jà pé ọ̀rọ̀ òsìnkú dáǹsọ yóò ẹ̀dá àwọn ẹni tó bá jẹ́ pé wọ́n ti ọwà tested lórí tó wà trusted and trusted òun ni ẹja gbé kínní ilé lọ. Tọ́lọ̀ ní bàjẹ́ ọwọ́ náà ṣe ìsìláàmù ìsìláàmù rẹ débi wípé mo trust yẹ èyí ṣe mùsùlùmí èyí tó burú jù bá lọ wọ́n ti fi ìsìláàmù wọ́n ti fi gbà yẹn lójú ayé ọlọ́mà ẹ jẹ́ sọ ìfẹ́ yìí tán kí fi máìkì lẹ̀ tọ́lá ti padà kálukú wa sí ẹnu sísí àtàwọn ọ̀nà táwọn lọ bí tí ó jìnnà díẹ̀ ọlọ́mọ sálẹ̀ ìgbàlẹ̀ sí fún wa wọ́n máa ń tọrọ kàtọ́ lójú ayé arákùnrin kan wá. àwọn méjì ni wọ́n mọ́kùnrin kan lọ wọ́n di ọkọ̀ àkókò wọ́n máa ní kí ló ṣe yín ọlọ́kùnrin tẹ́ ń wé ọpa bàbá wọn àwọn mùsùlùmí àlẹ́nu ó pa bàbá rẹ̀ ó pa bàbá wọn ó máa ní ọkùnrin ilé ìtọ́ tí wọ́n lọ pa bàbá wọn ó sì mẹ́mẹ́ ẹ má pa ni ló ti dà ó máa ní kò sí tó kùtù kí wọ́n kóun fi padà sílùú òun tí ti mú wa gbogbo fámìlì òun ni wọ́n lọ́lọ́ni wọ́n máa wojú hmm. kóun ọlọ́dẹ́gbẹ́rẹ́ fún ọgbẹ́ ọmọ wọn bí ó ṣe sọ̀rọ̀ rẹ òun ti o ó bẹ̀rù wá béèrè lọ́dọ̀ ọgbẹ́ tó jókòó wípé ta ló lè dúró fún táàbù yọ̀dẹ̀ ìkànnì àṣà adólóhùn tó ẹ̀yọ̀dà rẹ̀. ó bẹ̀rù wá béèrè wípé kí ló fi ọlọ́kàn balẹ̀ tó ń fi dúró fún ọlọ́run dúró fún torí pé ìmẹ̀rù mùsùlùmí torí mùsùlùmí mùsùlùmí ò lálẹ́ ìjọ tó fúnra wa lónìí ah. kọ́mọ̀ jẹ́ ẹ̀jẹ̀ gan kó tó wọ́n kódà cooperative gan lè tó fún àwa mọ́. ẹja jọ máa dáhùn béèrè tàbí ní. bàbá ṣé mùsùlùmí ni a. ó lágbára díẹ̀. ọlọ́run dúró fún. ó ní torí pé òun àgbẹ̀ mùsùlùmí. wọn ló ti dà. ó mọ̀ ní níbo ti dá ẹjọ́ dúró ọjọ́ kan kí n fọ ọkọ̀ fún ọjọ́ mẹ́ta tọ́ba dọ̀tún la máa padà bọ̀. ọjọ́ kẹta pé nítorí àsìkò. irú àsìkò tá a wà yìí wọ́n retí ọkùnrin tí wọ́n rí níjọ́ kẹta ọmọlù ni wọ́n lọ pé odò wa ìwọ tó dún fún arákùnrin tó pé mùsùlùmí ọjọ́ kẹta láàrin látàárọ̀ tàbí lóde onípọ̀ oníṣègbè òun ọjọ́ kẹta náà là ń wò tí èèwọ̀ yìí yóò wá ọmọlù ní kí ló ní tó pé ilé òun mùsùlùmí ní sẹ́yìn mùsùlùmí nípa ọkùnrin díẹ̀ tó òun ọwọ́ bọ́kùnrin sí yọ bàbá ti dídé tó dé táwọn ọmọ bàbá tó pa yìí rí òun táwọn náà wí ni wípé ìsìláàmù tí wọ́n fi sódù òfun tí ó sì jàǹbá òun dùn yẹn náà àwọn náà fi ìsìláàmù yááfì ẹ̀jẹ̀ bàbá wọn àwọn fi ìsìláàmù náà àwọn fi yááfì sẹ́kọ̀ọ́ kúrọ́ọ̀nù náà sọ wàmẹ́lẹ́rù fi yàrá wọ́n mí ní àfihàn ní ṣe fatifá àrùn àrùn aw àdáwọn ilé ìbí ẹ̀sán ó máa ní kí wọ́n bá túlẹ̀ wọ́n ní wọ́n máa lọ. nítorí Islam. kí ló wà Islam ẹ̀ tó dáa ni. وشرع لنا ما شرع الإسلام أن لنا من العناية ركنا غير منعم. Islam yìí bá jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí òtítọ́ ó tó lóhun tá a fi dúró fún yàn lámàrí ìwọ dúró tì ọ́ nítorí pé kí ni ọ́ mùsùlùmí ni ọ́ onírànlá tẹ̀mí ìlẹ́lòmí náà wà lè rí tí wọ́n fi sọ pé èyàn lè mẹ́jẹ̀ mùsùlùmí tí ó pé mùsùlùmí ni mo dúró bí irú èyí tí à ń retí lọ́jọ́ wájú yìí ọlọ́mọsálá ìjọ rọrùn